bàbá àtàwa ni àwa ò kì í kódà abàlù fà àgbà ò sọjọ́ ìbí a ò kì ó bàbá àtàwa ni àwa ò kì í kódà abàlù fà àgbà ò sọjọ́ ìbí a ò ó òní lọ́jọ́ bí bàbá wa fọ̀dílátù sheikh abdulwahab animasahun àlè àtìkí òní lọ́jọ́ bí àfàgbà ká rántí ọjọ́ òbí ká dúpẹ́ kò sí ń tó burú ìná àpá ni wọ́n kọ̀ fún wa torí pé àìmọye èèyàn náà jọ bí ni táwọn ò sí láyé mọ́ tí wọn ò sí lókè pẹ̀ ọ̀pọ̀ ní bẹ́ láyé tó lùwà ò tọ́ sójú ọ̀nà ẹ̀sìn òdodo àìmọye ẹlẹ́bọ ló bọ́ lọ́jọ́ òbí kẹ́gbẹ́ lọ́jọ́ orí kódà bó jẹ́nu méjì yìí léèyàn dúpẹ́ fún ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀. Ọpọlọpọ ọ̀dí pàtàkì ló fi yẹ ká dúpẹ́ ẹni àmúyẹn gan ni bàbá jẹ́ fáwa èèyàn pàtàkì ni bàbá jẹ́ ta wá ló ní amọ̀dúpẹ́ ọjọ òbí ẹ̀ bí ò bá sí irú ọjọ́ òbí irú ọjọ́ wo lèèyàn ń wáyé irú ọjọ́ tẹ́ni eré wáyé ẹni burú kan ń bẹ níbì kan tóun náà wáyé bẹ́ẹ̀ o alààyè wáyé òkú náà wáyé ńjọ́ náà bàbá ti wá ní mọ́ṣáhùn. fọ̀dílàbù sheik abdulwahab ali àtìkí lágbára olúwa bàbá ẹ ó máa gùn lẹ́mìí nínú oore ni ọmọ kankan ò ní kú mọ́ yín lójú lágbára olúwa padà sábúrò ò ní bẹ̀ yín wò bàbá wa ní mọ́ṣáun lágbára elédùnmarè ẹ ò ní sì ṣe ẹ ò ní sì jẹ ẹ ò ní sì mu ìjàmbá ò ní kò yẹ ò ní kó jàmbá lójú ọ̀nà àgbà àlùfáà àlùfáà àgbà. Baba oníkéwú onínúure abìwà jẹ́jẹ́ bìwà pẹ̀lẹ́ bàbá tó kó tẹrú tọmọ mọ́ra bàbá tí ò tọmọ kan nù tí ò yan ọmọ kan ní pọ̀sìn igi àràbà tí í sì dìbò òrùlé kàngájẹ́gbẹ́ kankan ò lè pa ní ìdá ò lè pakọ̀ ta ló tún alẹ̀ mọ́ wa lẹ́yìn tá ní bàbá wa ní mọ́sàn-án ní bàbá bàbá kọ́ wa ní kéwú wọ́n fi mọ̀mọ̀ wá bàbá tún fún aládùá ẹ̀yin la ní mọ́sàn-án mọ̀rálẹ́yọ̀ ọmọ abíkanra kan anímọ̀sáwọn ọ̀rẹ́ alágbe anímọ̀sáwọn ọ̀rẹ́ oníṣẹ̀kẹ̀rẹ̀ bàbá yín ní bòun bá re bí ọdún mẹ́rin bòun ràjò oṣù mẹ́fà nǹkan mẹ́rin la boyún ilé òun ò gbúdọ̀ jẹ aboyún òun ò gbọ́dọ̀ jẹ légede aboyún ilé òun ò gbúdọ̀ jẹ rèké aboyún ilé òun ò gbúdọ̀ jẹ kókò aboyún ilé òun ò gbúdọ̀ jóyin ó ní báboyún ilé bàjẹ́ légédé ọmọ aképo báláboyún ilé bàjẹ́ rèké ọmọ akéèbì báláboyún ilé báwa jẹ kókó ọmọ ayọ̀dí báláboyún ilé bàjọyìn ọmọ aránmú ni ọmọ abímọ tàbí kan rà kan abisòkò tó gbóṣù mẹ́fà ní aláró aláró gbúdọ̀ rẹ sọ ṣòkòtò gbúdọ̀ sọnù ṣòkòtò àgbà wà lówùlé àṣebílé lójó kì í wọn kí bàbá yín pọ́ ní bùdó òjòògùn bàbá aláàní bàbá yín kọ́lé kan àrà ó kọjú ẹ̀ sí yàgbà ó kọ́ ti bó o pé èrò bó o pé o gbúdọ̀ yà ẹni ó bá pé ní ìyálé wọn woro níjà woro níjó fẹ̀lẹ́ ń yọ̀ ọmọ akéwù gbẹwọ́ ọmọ àṣàdúrà gbọ́rẹ́ ọmọ òkè àyàfùn tó fi kú sàbá dábìkú sí ń pẹrú ní pọmọ ikú òdẹ́ nìkan sí ọmọ afínjú tó sọ̀yọ́rọ́. So ọmọ afíjú ẹyẹ tí mumi solo anímọ̀sá àwọn ọ̀rẹ́ alágbe anímọ̀sá àwọn ọ̀rẹ́ alárìnjó ájà ọ̀hún àní anímọ̀sá àwọn ní kéwì kí bàbá wa wọ́n ní kẹ́ ẹ pẹ́ láyé kẹ́mi yóò gùn púpọ̀ akéwì ìdùnnú ló kọ tèmi jẹ́ bí wọ́n bá bí yín pé ta ló kọrin ewì sétí ẹ̀yìn èmi ìkòyí ẹ̀sọ́ ọmọ afàtì ẹ̀yọ̀.